èmi ni ọláyímíkà babs àtàbàtúbú mo jẹ́ ọmọ bíbí ìlú ìwé ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ oríadé mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi Regina nursery and primary school lẹ́yìn ìgbà yẹn mo lọ sí st thomas primary school uh, mo ti lọ sí ìwé ìjẹ̀ṣà grammar school lẹ́yìn ìgbà yẹn mo wá sílùú èkó mo ṣe tíátà àti ní ilé ẹ̀kọ́ gíga àti lásù Mm. kó tó pé mo ṣe wá lọ ṣe music ní akwed ìyẹn adéníran ògúnsànyà college of education ah mo darapọ̀ mọ́ iléeṣẹ́ orísun tẹlifíṣàn bíi ọdún mẹ́rin sẹ́yìn ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe lórísun tẹlifíṣàn náà ni ètò bàbá ètò ètò bàbá ètò mo jẹ́ ọ̀kan nínú àwọn tí ó pilẹ̀ ètò yìí lọ́dún yẹn lọ́hùn mo dẹ̀ ṣe ń ṣe lọ màá sì túbọ̀ máa ṣe agbára ọlọ́run àwọn ètò tí à ń ṣe lóríṣìí tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa jẹ́ nǹkan tí láwọn ìgbà míì ó máa ń nira gan ṣùgbọ́n àwọn ẹ̀rín tá a máa ń rí lórí àwọn ètò wa lọ́kànjọ̀kan kì í jẹ́ kí ẹ̀yin tó ń wò wá mọ̀ pé ojú máa ń rí ẹ má gbàgbé pé ká tó kí iṣu tó diyán àgbo iṣu ló dó kí àgbàdo tó dẹ̀kọ́ á papọ̀ á papọ̀ ní kó tó dóúnjẹ onítọ̀mọ kọ́mọ tó wáyé bàbá ẹ̀ ní kẹ́bi òṣùbà dàsánkàtà fún àwọn tó ń yà wá àwọn tó ń gùn sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kì í fi bẹ́ẹ̀ jẹ́ kí àwọn nǹkan tí ojú máa rí kó hàn. ju gbogbo ẹ lọ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn jẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán tó jẹ́ wípé kò ṣeé fọwọ́rọ́ tì sẹ́yìn rárá. èrò wákẹ́wá wo wa o lórísun Orísun tá a jẹ́ ló sọ wá dàgbọ́ jẹ nílẹ̀ yìí Orísun tẹlifíṣàn ti gàn gẹ́gẹ́ igi agunlá ṣètúwárí pé ní tèmi àti lèmi òwúrọ̀ ọ̀sán alẹ́ ń wọn nígbẹ́ kúrò níbẹ̀ Orísun yìí ti dùn jù ó tún dundun fún aráyé ẹ wá bá wa dòwò pọ̀ ká polówó ọjà yín láti òní ná Orísun TV yìí ni ká máa wo Orísun tẹlifíṣàn omi gbòòrò títí àti wípé onídíje olóbùrò kò sí nínú ẹyẹ lóko Orísun tẹlifíṣàn omi gbèrò ti aṣíwájú la jẹ nínú kágbáṣá ni yìí sẹ Orísun tẹlifíṣàn omi gbòòrò títí. Ti, ti. ti.